every demonic coalition, every demonic coalition, every satanic organization, every organized forces of darkness <laughs> over my victory, over my life, thunder lightning, begin to strike them to death. Every demonic coalition, every organized forces of darkness over my destiny, over my blessing, over my marriage, over what they call worldwide. Lord, thunder and lightning of God, begin to strike them dead. Begin to strike them dead. Begin to strike them dead. Let us turn into prayer. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Lord, we pray. Every coalition of the devil every organized forces of the devil against my life, against my life, thunder and lightning of heaven begin to scatter them, begin to scatter them, begin to scatter them, begin to scatter them. Thunder and lightning begin to scatter them in the name of Jesus. Begin to scatter them, begin to scatter them, begin to scatter them, begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. In the name of Jesus, thunder and lightning from heaven. Begin to scatter them. Every demonic coalition every satanic coalition over my life, every satanic coalition over my destiny, my God, my Father, Begin to scatter them this morning. Begin to scatter them this morning. Begin to scatter them this morning. In the name of Jesus. Lord, begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. In the name of Jesus. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin Begin to scatter them in the name of Jesus. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them in the name of Jesus. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. Begin to scatter them. In Jesus' mighty name, we have prayed. Let us look at that book of Second Corinthians. Second Corinthians 11, verse 13. That place is very powerful. It says, For as such are fake apostles, deceitful workers, transforming themselves into the apostles of Christ, which means that there are people of danger. There are deep demons that are going to transform as friends, as clean agents that want to raise war against you. I want us to pray this morning. I want us to pray this morning. Lord, every demonic organized network against my destiny, Lord, begin to destroy them. Every organized network of the devil every organized networking of the devil, every organized networking of the devil. Do you know something? That if you go from Kafasha to Mina, from Mina to Toronto, from Toronto to Canada, from Canada to England, from England to anywhere you can go, there are network of the devil. So there is no place that you are exempted of war. There is no place that you are exempted or you are free. The Bible said, For we wrestle not against flesh and blood. It does not say, Oh, that flesh and blood, they only live in one place. They only live in Africa alone. No, they live all over the world. So there are network of devil that they do association. Mommy, pray. Mommy, pray. The same way you can connect somebody in Toronto, the same way you can connect somebody in Nigeria, the same way you can connect somebody in, in, in, in Kafashan, the same way you can connect somebody in, in, in, in Australia, the same way they will connect, they will network themselves over your life. Ah, Lord, I reject it. Lord, I reject it. Ah, every, every demonic network over my life, every demonic network over my children's life. Oh Lord, begin to destroy them, begin to scatter their plan, begin to scatter their plan, begin to destroy them. Let us turn into prayer. Father, in the name of Jesus, Father, in the name of Jesus, every demonic network over my life, every demonic network over my life, begin to put them to shame, put them to shame, put them to shame, put them to shame, put them to shame. Every demonic network, ah, let the network begin to fail. <laughs> hey, Jesus, Jesus, fail their network, fail their network, fail their network, fail their network over my life, over my children, life, every demonic network. Every demonic network, every demonic network, every demonic network, every demonic network, every demonic. Ah, yeah, boy, Jesus Christ. Oh Lord, every demonic network, every demonic network over my life. Oh Lord, begin to destroy, begin to destroy, begin to destroy begin to destroy them. Every demonic network over my blessing, begin to destroy them. Begin to destroy them. Begin to destroy them. Are we praying? Are we praying? Pray that prayer, children of God. Pray that prayer, children of God. Every demonic network over my destiny, every demonic network over my life, begin to destroy them. Oh Lord, destroy them, destroy them, destroy them, Destroy them. Every demonic network over my destiny. Oh Lord, begin to destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them. Destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them. In the name of Jesus. Oh Lord, destroy them. Oh Lord, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them.

destroy it, destroy it, destroy it, destroy it, destroy it, destroy it, destroy it, destroy it, destroy it. In the name of Jesus, oh Lord, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them. In the name of Jesus, Lord, we pray. Oh Lord, I pray, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them, destroy them. In the name of Jesus, oh Lord, destroy them. Every angel of death in my life, every force of death in my life, oh Lord, destroy them. In Jesus' mighty name, we are prayed. Let us pray and tell God. I'm picking this prayer from the book of Exodus 12 when it talks about the angel of death. The same way we have the agent of death, we have the agent of frustration, we have the agent of principles and power, we have the agent of poverty. I want us to begin to rebuke those agents right now. We are going to pray and tell God, Father, in the name of Jesus, I command every agent of frustration frustrating my marriage, frustrating the life of my child, frustrating my health. Lose all, Lose all, Lose all, Lose all. Let us turn into prayer. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Every agent of frustration. Every agent of frustration over my destiny over my child's life, every agent of frustration over my talent, lose your hold, lose your hold, lose your hold, lose your hold, lose your hold, lose your hold, lose your hold, in the name of Jesus, lose your hold right now, lose your hold, lose your hold, in Jesus' mighty name we have prayed. Let us pray and tell God, every agent of poverty frustrating my life, there is no way when you don't have money. Ah, it's frustration, mommy. When you don't have money, when there is no money, it in fact it causes depression. It causes all manner of sickness. Let us be Oh, lose your, lose your, lose your, lose your, lose your, lose your. In Jesus' mighty name, we have prayed. Every gadget, every monitoring gadget, every mirror that the agent of darkness is using to monitor my life, begin to, oh Lord, begin to shatter them into pieces. Every demonic mirror, every satanic monitoring gadget that they are using to monitor my future, that they are using to monitor my life, they are monitoring your life. They are monitoring the limitation. They are, they are like, it must not go past this limitation. Oh because they are monitoring it. Let us pray and tell God every monitoring gadget of the devil over my life, every monitoring gadget of the devil over my marriage. Oh Lord, I pray, begin to shatter them into pieces. Begin to begin to demonstrate it. Shatter them, oh Lord. Shatter them, oh Lord, into pieces, into pieces, into pieces, into irreparable pieces. Let us turn into prayer, Father, in the name of Jesus. Father, in the name of Jesus, every mirror of darkness Every demonic monitoring gadget over my life, begin to shatter them into pieces. Begin to shatter them into pieces. Begin to shatter them into pieces. Oh Lord, begin to shatter them into pieces. In the name of Jesus, begin to shatter them into pieces. Begin to shatter them into pieces. In the name of Jesus, begin to shatter them into pieces. In the name of Jesus, begin to shatter them into pieces. In the name of Jesus, begin to shatter them. Begin to shatter them into pieces. Lord, begin to shatter them into pieces. In the name of Jesus, Begin to shatter them into pieces. Begin to destroy. Begin to destroy them. Oh Lord, destroy them. Every monitoring gadget over my marriage, every monitoring gadget over my life, shatter them into pieces, oh Lord. Pray that prayer. Pray that prayer. In Jesus' mighty name, we have prayed. Mommy and Daddy let us forget, today is our hour of testifier for those that are in Houston. And God has added a covenant. Excuse me. God has added a covenant into that hour that our children, our business. Our children, our business. If we build our business I will not build our child, they might be the one to destroy that business. Because we want to build a business that our children will continue to that will continue to will continue the legacy Look at Walmart today. The person that started Walmart has died, but the family still continuity today. But if they don't have people that will succeed that business, that business will die. That business will not have impact. I want us to, I want us to make it a cogent key this morning. 10 a.m. this morning is our hour of testifier. 10 a.m. this morning is our hour of testifier. And God has, uh, he has mandated us for parents, mommies, daddies. I want you to be there this morning. It's 10 a.m. Those two hours, 10 a.m. Hour of testifier hour of testifier. And I believe you are the next to testify in the name of Jesus. And also, don't let us forget tonight is our crossover night with our Father in the Lord on this mountain, online by the special grace of God. We are going to be seeing, we are going to be enjoying our Father greatly as we enjoyed him this morning. We are also going to be enjoying him this evening by the special grace of God. And don't let us forget for those that are in Nigeria, the revival is still going on. Please be there. Make it a mandatory. Don't come alone. Come with somebody. Don't come alone. Bring somebody along. Tell somebody to tell somebody so that their life will be better. Even invite your friends and foes. Invite your enemy. They will trouble you no more. When they see miracle, they will trouble you no more. When they see blessing, they will not, they will not think about you. Let us invite somebody. Invite somebody to that revival and you shall be blessed in the mighty name of Jesus. The hand of God will continue to be upon you in that mighty name of Jesus. I want us to be able to, I want us to begin to make declaration into our day. What you want to see today, what you want to see today, begin to make declaration. Begin to decree restoration of every blessing, of every testimony that you should have received from the beginning of this year. Lord, as I'm entering today, Lord, begin to hand over to me. Lord, begin to hand over to me. Lord, begin to hand over to me. Lord, begin to hand over to me. Today will be a day of blessing. Today will be a day of promotion. Today will be a day of, of, of greatness. I will not experience sorrow. I will not experience weeping. In today, in the name of Jesus, no weapon formed against me shall prosper in the name of Jesus. Today will be a blessing. Today will be a day of promotion. Today will be a day of expansion in the mighty name of Jesus. Today will be a day of growth in the mighty name of Jesus. So shall it be. So shall it be. In Jesus' mighty name, we have prayed. In Jesus' mighty name, we have prayed. In Jesus' mighty name, we have prayed. Amen. Amen.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 ṣe báyìí is the audio okay. ṣùgbọ́n ìyá ti ń ṣiṣẹ́ báyìí. jésù olúwa wa gbogbo ènìyàn jẹ́ a máa yìn ọlọ́run ẹ jẹ́ a máa yìn ọba àwọn ọba ẹ a máa yìn ọlọ́run tó ń jẹ́ èmi ní ẹ máa dúpẹ́ o oh, God bless you mọ̀mí kẹ́mi ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn pé ọlọ́run ó ṣe ó mú mi wà láyé ó ṣeun o God bless you mọ́mí ẹni ọlá ó mú mi wà láyé ó ṣe o bàbá ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní o tí kú ti pa God bless you mọ́mí kẹ́mi àìsàn tí wọ́n sọ pé kò tó nǹkan ló mẹ́mí wọn lọ ó mú mi wà láyé ó ṣeun o ó gbé ènìyàn jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ó ṣe olúwa ó ṣe olúwa ó ṣe ó mú mi wọnú àkàsọ́kẹ́ wàá tilétilé tẹbítẹbí tọmọtọmọ tọkọtọkọ táyátáyá ẹ máa yin ọlọ́run yẹn ẹ máa yin onídùúró ayé wa ẹ máa fi hallelujah yínyìn ẹ máa fi thank you Jesus yínyìn ọlọ́run tó ṣe wá lóore ọlọ́run tó ṣe wá lóore ọlọ́run tó ṣe wá lóore ẹ máa dúpẹ́ fún ẹ máa dúpẹ́ fún ẹ máa dúpẹ́ fún ẹ máa dúpẹ́ fún kábíyèsí o olódùmarè ọba tó ń gbé. aṣọlá jésù kí lòun tí mo jẹ́ bí kò bá ṣọlá jésù ta ló mọ̀ mí o mo dúpẹ́ o jésù pé mò ń jọlá rẹ gbogbo ènìyàn máa dúpẹ́ pé olúwo ṣe I made two thousand and twenty-one October àwọn ọmọ mi mèkì ẹ̀ ẹ máa dúpẹ́ ìdílé mi mèkì ẹ ẹbí mi mèkì ẹ ẹ máa dúpẹ́ ọkọ mi mèkì ẹ begin to thank God begin to thank God begin to thank God begin to thank God begin to thank God begin to thank God over your family over your children ẹ máa rú ẹbọ yẹn ẹ hallelujah yín ẹ máa rú sí i ẹ thank you Jesus yín ẹ máa rú sí ọlọ́run tí òyìn fi yín rúbọ oṣù kẹwàá ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ kan sára sí ẹ kan sára sí ẹ kan sára sí ẹ kan sí ẹ kan sí ẹ kan sí ẹ kan sí ọlọ́run mà ṣe é lórí àwọn ọmọ mi ọlọ́run mà ṣe é lórí ọkọ mi ọlọ́run mà ṣe é lórí aya mi ọlọ́run ó mà ṣe é lórí ìdílé mi ẹ dúpẹ́ lórí gbogbo ohun tí ẹ kó wọnú oṣù yìí ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn ẹ dúpẹ́ yẹn dáadáa gbọ́ àdúrà jésù olúwa wa ẹ jẹ́ á dúpẹ́ lórí ìpè ìwọlẹ̀ nìkan bí ọlọ́run ó ṣe é fún ọwọ́ agbára yín èyí tó ń jọba lọ lórí òkè yìí ẹ gbóhùn yín sókè àdúrà pẹ́ẹ́ ẹ jẹ́ àdúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ọlọ́run ó mà ṣe fún ọwọ́ agbára yín tó ń jọba lọ lórí òkè ìwọlẹ̀ nìkan ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ̀mí mímọ́ ẹ ṣe ẹ̀mí mímọ́ ẹ ṣe ó jẹ́ kóṣù kẹsàn-án kó gbẹ̀mí mi. mi òjò sọ mí sínú ahoro ẹ jẹ́ a dúpẹ́ lórí àwọn ọmọ wa lórí iṣẹ́ ìránṣẹ́ yìí fún ìṣẹ́gun fún ọwọ́ àánú fún iṣẹ́ rẹ̀ èyí tó ń bá lọ lórí òkè ìwọlẹ̀ nìkan lórúkọ Jésù ẹ máa dúpẹ́ God bless you mọ̀mí ọmọ bọ́lálẹ̀ for sharing ẹ máa dúpẹ́ yẹn ẹ máa dúpẹ́ yẹn Jésù olúwa wa ẹ jẹ́ sọ fún Ọlọ́run olúwa lọ́sàn-án yìí gba ọgbẹ́ mi síwájú. Si mo dúpẹ́ ẹ̀rí tó fẹ́ fún mi síwájú mo dúpẹ́ fún ìbẹ̀wò síwájú mo dúpẹ́ fún òun síwájú mo dúpẹ́ fún ọwọ́ rẹ síwájú mo dúpẹ́ ìṣẹ́gun rẹ síwájú mo dúpẹ́ fún ọ̀nà mi tó máa là nínú oṣù kẹwàá yìí ó yẹ gbóhùn sókè àdúrà ọpẹ́ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ọlọ́run mo dúpẹ́ torí mi ò ní pàdánù ohunkóhun nínú àkàsọ kẹwàá yìí ohunkóhun ò ní sọnù mọ́ mi lọ́wọ́ ọ̀tá ò ní ṣògo lórí mi are you thanking God? Are you thanking him? Give him praise. Give him honor. Jésù Olúwa wa ẹ sọ fún Ọlọ́run Olúwa bí mo ṣe wọnú oṣù kẹwàá yẹ kàn fi ire ká mi káàbọ̀ Olúwa bá ṣe wọnú oṣù kẹwàá Olúwa jẹ́ kàn fi ire kí wa káàbọ̀ bí mo ṣe wọnú oṣù kẹwàá ẹni Olúwa jẹ́ kí wọ́n fi ire kí mi kú àbọ̀ Olúwa jẹ́ wọ́n fi ire kú ọmọ mi kí àbọ̀ ó yẹ ó yẹ ó Olúwa dẹ̀ ní kó rúbọ pẹ́ẹ́ lórí gbogbo àwọn ọmọ yẹn kankan rúbọ pẹ́ lórí wọn rúbọ pẹ́ lórí wọn rúbọ pẹ́ lórí wọn àánú la rí gbà àdájọ́ àwọn tó ti kú lọ àdájọ́ àwọn tó ti kú lọ orí ọ̀fẹ́ ni sàn orí ọ̀fẹ́ ni mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó jẹ́ igi lẹ́yìn ọgbà mi ìwọ ló jẹ́ igi lẹ́yìn ọgbà ìdílé mi ó jẹ́ ká yóò borí mi jésù ó ṣé jésù ó ṣé jésù ó ṣé jésù ó ṣé jésù ò ṣe gbọ́ àdúrà jésù olúwa wa ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo dúpẹ́ àwọn ire gbogbo èyí tó ń kanlẹ̀kùn dè mí nínú oṣù kẹwàá yìí ire tó ń dúró de ìdílé mi ẹ gbóhùn sókè sọ di àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ọlọ́run mo dúpẹ́ torí pé mi ò ní sọmọ nù sínú oṣù kẹwàá mi ò ní sọkọ nù ohunkóhun tí mo kó wá ní oṣù kò ní bọ́ ọmọ ò ní bọ́ ẹ máa ṣí àbẹ̀ tí ń wọlé ó ó yá ó yá ó yá ó yá ó yá ẹni olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ nínú oṣù kẹwàá yìí mi ò ní lọ àlọ́ ìdè ọkọ mi ò ní lọ àlọ́ ìdè àwọn ọmọ mi ò ní lọ àlọ́ ìdè ogun ayé ò ní borí mi ogun òkun ní borí mi ogun ọlọ́pàdé ò ní borí mi ogun ẹ̀ṣọ́ ní borí mi ogun ènìyàn mọ̀ ní borí mi ogun ènìyàn mọ̀ ní borí mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn dáadáa gbọ́ àdúrà jésù olúwa wa sọ fún ọlọ́run olúwa bí mo ṣe wọnú àkàsọ́kẹ́ wa olúwa kó àkàsọ́kẹ́ kó àkóso àkàsọ́kẹ́ wa kó lé mi lọ́wọ́ olúwa jẹ́ ń jọba lórí oṣù kẹwàá má jẹ́ kóṣù kẹwàá ó jọba lórí mi olúwa jẹ́ ń jọba mọ́mí ẹgbàá o mọ́mí ẹgbàá ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ló jáde sí wa lánàá nínú crossover service ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ló jáde sí wa nínú crossover service lánàá ẹ sọ fún ọlọ́run níbi tí ẹ wà yẹn ẹni ọlọ́run má jẹ̀mú o mo ti wọnú àkàsọ̀ kẹwàá mo ti kó ọmọ wọ̀ mo kó ìdílé mi wọ̀ mo kó iṣẹ́ mi wọ̀ mo kó okòwò mi wọ̀ mo gbé àgọ́ mi wọ̀ ní ààyè olúwa jẹ́ ń jọba lórí oṣù kẹwàá má jẹ́ kóṣù kẹwàá jọba lórí mi ẹ pé jésù ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ gbà o ẹ̀yin màmá ẹ olúwa mú mi jọba tilétilé mi tọmọtọmọ ẹ sọ̀rọ̀ ẹ̀yin mọ́ mi ẹ sọ̀rọ̀ ẹ̀yin dárí olúwa mú mi jọba olúwa mú mi jọba mú ilé mi jọba àsọtẹ́lẹ̀ ló ń sọ sínú oṣù kẹwàá yẹn olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú mi jọba olúwa mú ilé mi jọba olúwa mú ẹbí mi jọba nínú àkàsọ̀ kẹwàá let me reign in this month this month must not dominate me let me dominate in this month let my family dominate let me dominate with good tidings let me dominate with congratulation. let me dominate with joy in the name of Jesus open your mouth and pray olúwa jẹ́ n borí olúwa jẹ́ n jọba lórí oṣù oṣù kẹwàá oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa ò ní tẹ̀ mí mọ́lẹ̀ oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa ò ní ọkọ mi mọ́lẹ̀ oṣù kẹwàá gbọ́ olúwa ò ní aya mi mọ́lẹ̀ oṣù kẹwàá gbọ́ olúwa ò ní ilé mi mọ́lẹ̀ oṣù kẹwàá gbọ́ olúwa are you praying mọ́mí ò ní àgọ́ mi mọ́lẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá jésù olúwa wa olúwa ní ọjọ́ monday tá a máa bẹ̀rẹ̀ ẹ̀dùn àwọn abiyamọ nínú afẹ́fẹ́ olúwa ní kí gbogbo abiyamọ wà nínú àwẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta yẹn olúwa ní gbogbo àwọn àánú àwẹ̀ gbogbo abiyamọ pátá mọ́mí adéròjú níbo lẹ lọ mọ́mí adéròjú níbo lẹ lọ mọ́mí olúwa ní kí gbogbo wa wà nínú àwẹ̀ olúwa ní kí gbogbo wa wà nínú àwẹ̀ gbogbo abiyamọ pátá gbogbo abiyamọ tó máa borí ní oṣù kẹkẹwàá yìí gbogbo abiyamọ tí ò ní sọmọ nù gbogbo abiyamọ tí ò ní ṣòfò ọmọ olúwa ní kí gbogbo wa wà nínú àwẹ̀ fún ọjọ́ mẹ́ta yẹn olúwa ní ká wà nínú àwẹ̀ fún ọjọ́ mẹ́ta yẹn a máa bẹ̀rẹ̀ àdúrà fẹ́fẹ́ ní ọjọ́ monday ẹ sọ fún ọlọ́run olúwa mú mi borí oṣù kẹwàá tí mo wọ̀ yìí olúwa mú mi borí má jẹ́ kó oṣù kẹwàá ó borí mi tilétilé má jẹ́ ó borí àwọn ọmọ mi ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ẹjẹ́ gbà ẹjẹ́ àfitálà gbà jésù olúwa wá àsọtẹ́lẹ̀ jáde nínú crossover lánàá pé sátani fẹ́ lo covid yẹn láti fi gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ó fẹ́ lo covid yẹn láti fi mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ mo wá súre lórúkọ jésù ogun abiyamọ orí òkè yìí lórúkọ jésù nínú oṣù tá a wọ̀ yìí covid ò ní gbẹ̀mí ẹnikẹ́ni màmá yìí ṣàmì o mo ní covid kò ní gbẹ̀mí ẹnikẹ́ni àti ọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin lórúkọ jésù olùgbàlà ibi tá a máa rìn sí ibi tá a máa yà sí ẹni tá a máa come in contact ẹni tá a máa pàdé tó máa ṣokùnfà àìsàn yìí tó máa wá mú ẹ̀mí wa lọ lórúkọ jésù àní pàdé ẹ̀ bíbélì ní àṣírí olúwa ń bẹ lára àwọn tó bẹ̀rù ẹ̀ ẹ pé jésù mọ́ mi olúwa jọ nínú oṣù kẹwàá yìí má jẹ́ kí covid ó dominate mi mọ́ mi ẹjọ́ ẹ gbà ó mọ́ mi ẹjọ́ ẹ gbà á tí ọlọ́run bá tú àṣírí kan lórí òkè yìí má má fi ṣeré má fi ṣeré má fi ṣeré ní láti à nígbà tí covid máa bẹ̀rẹ̀ ó sọ fáwọn bàbá ó ní kí wọ́n ṣe àdúrà wákàtí méje sínú ẹ̀jẹ̀ jésù àti ìgbúro covid nígbà yẹn olúwa ní pé kó ṣe àdúrà wákàtí méje sínú ẹ̀jẹ̀ jésù àdèṣe after that covid gbàyè kan mo súre lórúkọ jésù olùgbàlà ah àjọ̀dún ikú tó kù nínú ọdún yìí tí covid fẹ́ ṣe mọ́mí ẹ̀ ṣàmì lórí rẹ lórí ilé rẹ lórí ayé mi lórúkọ jésù kò ní rí ṣe. ó dájú àgbà báyìí olúwa gbé àgọ́ rẹ wọ̀ mí kí kófíìdì kó má kàn ọ̀dọ̀ mi olúwa gbé àgọ́ rẹ wọ̀ mí ẹ gbà fún àwọn ọmọ yín ẹ gbà fún ọkọ yín ó gbobi tẹ ẹ léwé ní tẹ ta gbòdì ẹni tẹ ẹ mọ̀ wípé ibi ilé kàn kó kàn yín ẹni tí ibi ilé kàn kó gbomi jẹ́ lójú yín mọ́mí ẹjọ́ ẹ náwó àdúrà yẹn sí ẹni olúwa gbé àgọ́ rẹ sí mi lára jẹ́ kí àgọ́ rẹ darapọ̀ mọ́ mi tí àgọ́ ọlọ́run bá darapọ̀ covid ò lè mú àgọ́ kristi ìdí nìyẹn lord throughout the remaining days of this year let me be carrying your presence olúwa jẹ́ ẹ máa gbé ìwà láàyè rẹ kiri jẹ́ ẹ máa gbé ìwà láàyè rẹ kiri gbogbo ibi tí mo máa máa lọ tèmi àtọmọ àtọkọ mọ́mí ẹ gbà á mọ́mí ẹ gbà á olúwa jẹ́ a máa gbé ìwà láàyè rẹ kiri what cannot happen to dog jesus body What cannot be seen in Jesus' health must not be seen in my life. Open your mouth and begin to pray. Olúwa dá God ready to sínú ayé mi. Àgọ́ rẹ titun. Olúwa dá sínú ayé mi. Àgọ́ rẹ titun. Olúwa dá sínú ayé mi. Àgọ́ rẹ titun. Olúwa dá sínú ayé mi. Àgọ́ rẹ titun. Olúwa dá sínú ayé mi. Àgọ́ rẹ titun. Àgọ́ rẹ titun. Olúwa gbé wọ̀ mí. Àgọ́ rẹ titun. Olúwa gbé wọ̀ mí. Àgọ́ God ready to gbé wọ̀ mí. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi jẹ́ kí ara jésù kó darapọ̀ mọ́ ara mi àti èmi àti ọkọ ó yá ó yá ó yá ó yá oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ lùwà ó ní tẹ̀ mí mọ́lẹ̀ ó ní mì mí ó ní mì aya mi ó ní mì aláboyún mi ó ní mì ọkọ mi ó pín ọmọ tá a ṣe oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ lùwà mo lóò ní mì mí ó ní mì mí ò ní mímí ò ní are you praying oṣù kẹwàá gbọ́rọ̀ olúwa ò ní mí ọkọ mi ò ní mí ọmọ mi ò ní mí aya mi ò ní mí ilé mi oṣù kẹwàá gbọ́rọ̀ olúwa ò ní ẹbí mi ò gbóngbóng lọ́wọ́ mi open your mouth and say prayer oṣù kẹwàá gbọ́rọ̀ olúwa ò ní mí ilé mi ò ní mí ayé mi ò ní mí ẹbí mi oṣù kẹwàá gbọ́rọ̀ olúwa ò ní mí iṣẹ́ mi ò ní okòwò mi ò ní ìgbéyàwó mi gbọ́ àdúrà jésù wa wà sọ fún ọlọ́run ọfà tó máa ń túká a lónìí ọjọ́ májẹ̀mú ìdílé mo lérò pé wedding certificate ẹ ti wà lọ́wọ́ ẹ ring ẹ náà ti wà lọ́wọ́ ẹ olúwa ló ti di májẹ̀mú lórí òkè yìí every friday olúwa ní ká máa sọ tẹ́lẹ̀ sí ó lè dìdí èròjà agbára nìyẹn lọ́wọ́ ìdílé èdìdí èròǹgbà ìjà nìyẹn lọ́wọ́ ìdílé mo ń lọ síbẹ̀ ẹ kọ́kọ́ pe jésù ẹni ọlọ́run májẹ̀mú What cannot be seen to dominate Jesus must not be able to dominate my life in this month of October. Open your mouth and begin to pray. Ohun tí ò lè borí Jésù, ohun tí ò lè ṣẹ́gun Jésù, Olúwa má jọ̀ọ́ ṣẹ́gun mi nínú oṣù kẹwàá tí mo wọ̀ yìí. Ohun tí ò lè borí Kristi, ah COVID ò lè borí Jésù. Are you praying? Are you praying? Are you praying? Jésù Olúwa wá, Olúwa sọ fún wa lóru àná nínú crossover náà ó ní má jẹ̀mú wa nínú oṣù yìí má jẹ̀mú tá a máa ṣe lóṣooṣù olúwa lóhun méjì ló dálé lórí ó ló fẹ́ ṣiṣẹ́ àánú fáwa kan ó ló fẹ́ ṣiṣẹ́ àánú fún wa ó ló fẹ́ fẹ́ ó fẹ́ gba gbogbo má jẹ̀mú tó ní kí wọ́n rapó sí lórí ẹnikẹ́ni olúwa ló máa bàjẹ́ má jẹ̀mú méjì tó sọ fún wa lánàá nìyẹn má jẹ̀mú tó sọ fún wa lánàá nìyẹn ó ṣẹ́dẹ̀ lọ sáwọn tó ń jẹ́ Tóyìn. Hmm ìwọ tó o bá ń jẹ́ tóyìn mọ́mọ́ ṣeré ìwọ tó o bá jẹ́ tóyìn mo fi jésù bẹ̀ ìwọ tó o bá ń jẹ́ tóyìn má fi má jẹ̀ mo ṣì ṣeré ìwọ tó o bá ń jẹ́ tóyìn olúwa ni kò kò ṣe o olúwa ni kò ṣe o ìwọ tí wọ́n ti sẹ́nu àánú mọ́ má jẹ̀ mo oṣù yìí oṣù kẹwàá túmọ̀ sí hundred oṣù kẹwàá ó jẹ́ hundred má jẹ̀ mo tá máa ṣe every month oṣù kìíní ten twenty tóṣù yìí olúwa wá sọ fún àwọn bàbá ó lóun fẹ́ gbé àánú dìde ẹ̀yin wo lẹ ń retí àánú ẹ̀yin wo lẹ ti kanlẹ̀kùn àánú tí yóò ṣí nítorí májẹ̀mú yìí lórúkọ jésù àṣẹ fún mo ní nítorí májẹ̀mú yìí nítorí májẹ̀mú oṣooṣù ló máa fún wa ní àkórí ó sọ fún àwọn bàbá ó ní májẹ̀mú oṣù yìí òun fẹ́ fi ṣiṣẹ́ àánú ó ní wọn ò fi àánú lu àwọn kan rí wọn ò jíṣẹ́ àánú fún wọn rí wọn ò kan àánú rí lóòótọ́ làwọn ń ṣàánú ṣùgbọ́n wọn ò rí ṣí àánú rí olúwa lòun fẹ́ gbé dìde sí wọn mo súre fún ìwọ tó gbàgbọ́ yìí lórúkọ jésù ọwọ́ rẹ bá nípasẹ̀ májẹ̀mú yìí mo lọ́wọ́ rẹ bá olúwa sọ wípé gbogbo àwọn tó bá ṣe é májẹ̀mú tó ní kó ra kó sí ẹnikẹ́ni nínú ilé rẹ májẹ̀mú yẹn di èwù májẹ̀mú yẹn di èwù májẹ̀mú yẹn di èwù mọ́mì má fi ṣeré o bí ọlọ́run ṣe ń bá ikọ̀ rẹ̀ lò lórí òkè nìyẹn àwọn tó dẹ̀ gbà àwọn tó bá gan wọn rọwọ́ ọlọ́run spectator ló máa ń padà dà gbogbo iṣẹ́ ìránṣẹ́ ló ní wọn kò síṣẹ́ ìránṣẹ́ tó dé tí ò sí spectator kò síṣẹ́ ìránṣẹ́ tó dé tí ò sí sadducees kò síṣẹ́ ìránṣẹ́ tó dé tí ò sí gainsayers kò síṣẹ́ ìránṣẹ́ tó dé tí ò sí àwọn àwòrán níbi tó ti ń wòran làwọn kan gba ìyanu mo mi mo dúpẹ́ ọlá májẹ̀mú yẹn máa dáhùn fún yín mo ní májẹ̀mú yẹn máa dáhùn fún yín màmá ẹ̀ lówó kọ́ ṣe èmi náà ti délé mi ti ṣe o mo tún súre sẹ́ olúwa tún ní kí n tún àdúrà ìgbà kí n tó wọnú tíṣì nálẹ̀ olúwa tún ní kí n tún àdúrà yẹn gbà kí n tó wọnú tíṣìn nálẹ̀ ẹ pé jésù oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa lábẹ́ àkóso bó ti wù kó rí torí má jẹ̀mú yìí ò ní gbé mèmì mọ́mí ẹ covid tó fẹ́ ṣòro nínú oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa ìdílé mi ti rúbọ má jẹ̀mọ́ ọlọ́run ìpè má jọ wọlé mi ó yá gbọ́. ọ̀sẹ̀yẹmí májẹ̀mú tá a máa ń ṣe lóṣooṣù every month each month tóṣù yìí hundred ni oṣù yẹn ló máa ń gbélé january a ṣe ten dollar february twenty dollar march three three three thirty dollar april forty dollar oṣù kẹwàá tá a wọnú ẹ bó ṣe máa ń ṣe ìpele bọ́lọ́ bí ọlọ́run ṣe fáwọn bàbá nìyẹn oṣooṣù dẹ̀ ló máa ń fún wa lóhun tó dálé lórí mo tún gbàdúrà sí gbogbo ẹ̀yin tí mo rí nínú oṣù yìí gbogbo ìdílé tí mo rí nínú oṣù kẹwàá yìí lórúkọ jésù ẹ̀ẹ̀ni parẹ́ sílẹ̀ mọ́mí ọ̀sẹ̀yẹmí ẹ máa múra sílẹ̀ o mo máa wà nínú Dallas ní last Saturday fún abiyamọ òtítọ́ ogun ẹ̀yin tẹ́ bọ́ wà ní Dallas abiyamọ òtítọ́ ní the last Saturday of this month ẹ jẹ́ n fún yín déètì yẹn last Saturday of this month last Saturday of this month, I will be in Dallas. That will be October thirty. October thirty, Full flesh service ti bẹ̀rẹ̀ ní Dallas. Àwọn ikọ̀ ọlọ́run àti ìdílé wọn wọ́n ti wà níbẹ̀. Àdúrà ti ń lọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ìsìn ti ń lọ ní gbogbo ọ̀sẹ̀. Ìsìn ti ń lọ ní gbogbo ọ̀sẹ̀. Ìsìn ti ń lọ ní gbogbo ọ̀sẹ̀. Ìsìn ń lọ ní ọjọ́ Sunday. Gbogbo àwa tá a wà ní Dallas ẹ jẹ́ a máa worship pẹ̀lú wa májẹ̀mú ikọ̀ akínyẹlé wà nínú ìjọ yìí májẹ̀mú ikọ̀ akínyẹlé mọ́mì má fi ṣeré májẹ̀mú tó ní agbára ni májẹ̀mú tó ní agbára ni gbogbo ènìyàn máa bá mi ṣíà olúwa ní àwọn tó yẹ kó wọnú àdúrà yóò ti dé olúwa láwọn mẹ́ta àwọn mẹ́ta kan wà níbẹ̀ yẹn ó yẹ kán ṣe májẹ̀mú yìí ó yẹ kán ṣe májẹ̀mú yìí wòlíì akínyẹlé kì í ṣẹlẹ̀ tán ohun tó bá ẹni tó bá wọ̀n dáadáa lánàá prọfẹsì náà fi ṣiṣẹ́ o àsọtẹ́lẹ̀ náà fi ṣiṣẹ́ o ó lẹ́ni tó bá gba wòlíì ní wòlíì á jèrè wòlíì ó gbé ènìyàn máa ṣíà mo fẹ́ ká wá àwọn mẹ́ta yẹn kan èmi náà ń sáré ṣíà ni olúwa ló kù àwọn mẹ́ta ó láwọn mẹ́ta kan yẹ kó wà nínú àdúrà báyìí ó ní ṣùgbọ́n sàtánì gbé iṣẹ́ lé wọn lọ́wọ́ ṣó o mọ̀ pé ṣíàrìn rẹ lè ràn wọ́n lọ́wọ́ ṣíárìn rẹ lè wọ̀n wọ́n lọ́wọ́ olúwa níbi àdúrà ló yẹ kán wà báyìí olúwa níwájú òun ló yẹ kán wà báyìí kí wọ́n dẹ̀ máa gba ẹ ó ní ṣùgbọ́n god bless you mọ̀mí fọlákẹ́mi yóò dára fún yín ó ní ṣùgbọ́n sátánì gbé iṣẹ́ lé wọn lọ́wọ́ let god use you for them bọ́lọ́run dẹ̀ ṣe ń lò ọ́ fún wọn nínú oṣù yóò lo ènìyàn fún ọ ẹ tún pe jésù oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa god bless you mọ̀mí táwọ̀ táwọ̀ happy new month ma oṣù kẹwàá gbọ́ọ̀rọ̀ olúwa o ò ní gbé mímì tọmọtọmọ o ò ní gbé mímì tilétilé o ò ní gbé mímì tọkọtọkọ open your mouth and begin to pray máa bá ọlọ́run sọ̀rọ̀ oṣù kẹwàá ò ní mí pé ìwọlẹ̀ rí kan ìjọ ìwọlẹ̀ rí kankan kan mọ́ ti rúbọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni káyí lọ́bọ̀ ìjọ ọlọ́run kankan ò ní di sí pápá ìránṣẹ́ ọlọ́run kankan ò ní kú mọ́ wa lọ́wọ́ in the name of Jesus ayaga paliẹsẹ dẹrẹ agabali gẹdẹrẹ oṣù káwa gbọ́ọ̀rọ̀ olúwa ó ní mi ẹnikẹ́ni láyìíká mi ó ní mi ẹnikẹ́ni nínú ilé mi ó ní mi ẹnikẹ́ni nínú ìjọ ìwọlẹ̀ nìkan lórí òkè ìwọlẹ̀ nìkan láàrin gbogbo àwọn workers láàrin gbogbo ìdílé tó sopọ̀ mọ́ ìpè yẹn láàrin gbogbo àwọn ọkùnrin obìnrin aláboyún láàrin àwọn ìránṣẹ́ ọlọ́nà nínú ìdílé àwọn bàbá wa ó ní mi ẹnikẹ́ni gbọ́ jésù olúwa wa wàá tún sọ fún ọlọ́run olúwa nínú oṣù kẹwàá jẹ́ ń ṣoríire tí mi ò ṣe rí ah olúwa láàánú ń bọ̀ ọlọ́run máa gbé àwa kan pàdé ẹnìkan ìran wa dẹ̀ máa jáde gbogbo ìran tó ń ṣàìsàn níbí gbogbo ìran tó ń ṣàìsàn àìlénìyàn tó ò bá lénìyàn tọ́lọ́run ò bá tarí ènìyàn sí ẹ àyà ah, kàbá àlẹ́ àkèdéńdérí àbòsùtà ìran yẹn máa kú ìran dálàsì ò bá kú lẹ́ni ṣùgbọ́n ọlọ́run gbé àwọn ènìyàn dìde iná ìpè yóò bá ti kú lẹ́ni in different state tí ìpè yìí wọ̀ ọlọ́run gbé àwọn kan dìde ó túmọ̀ sí pé onílé èèyàn don't live your life in isolation you can't you can't live your life in isolation don't make them God but don't make them God don't make them God but God who is the source will make them your resources that is the way it works you don't make them God but you reckon with them because God will make them to be resources. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa jọ bí àwọn ènìyàn dìde fún mi kí ìran mi má kó sórí àbá. Nínú oṣù kẹwàá yìí, ẹlòmíì lè jẹ́ ordinary shop tó fẹ́ bẹ̀rẹ̀ business yẹn ní ò tí ì rí èèyàn tó máa bá wá speech eh, shop yẹn. Ó dẹ̀ mọ ohun tó fẹ́ ṣe. Ó ní kápí àhá ah, ah, mọ́mí àsámbẹ́ ẹ tẹ́ ẹwọ́ yín. Mo súre sínú ayé yín mọ́mí. Gbogbo ikú tó ń mì gùdẹ̀gùdẹ̀gùdẹ̀ ikú covid tó ń mì gbẹ̀dùgbẹ̀dù nínú oṣù kẹwàá mọ́mí àsámbẹ́ gbọ́ọ̀rọ̀ olúwa kò ní wọ ilé yìí. this covenant cover every member of your family in the name of jesus. ó lè jẹ́ gbà ó ẹ sọ fún ọlọ́run olúwa gbé àwọn ènìyàn dìde sí ìran mi nínú oṣù kẹwàá yìí kí ìran mi má kú sórí àbá ipò ìwọlẹ̀ ní tí gbogbo wa ń gbọ́ lónìí èèyàn lọ́lọ́ ń lò fún wa kò sákọ́ tá fẹ́ ṣe hallelujah nígbà tó dá àwọn bàbá padà tá a wà nínú ẹkún mo súre lórúkọ jésù ẹkún ìkọ̀kọ̀ tó nílò ènìyàn sí nípasẹ̀ májẹ̀mú àánú oṣù yìí lórúkọ jésù ogun ọ̀run kọ̀ ọlọ́run kọ̀ ó mo nílò ẹnìkan ayé mi nílò ẹnìkan èmi gan nílò ẹnìkan fábíàmọ́ òtítọ́ ìpè mi nílùú ẹnìkan mọ́mì tí ẹnìkan bá wọnú iṣẹ́ ìránṣẹ́ mi á kọjá mi tó wà á ní à abiyamọ títọ́ afẹ́ launch house mo nílùú ẹnìkan ọlọ́run mi o mo nílùú ẹnìkan ẹnìkan pàtàkì tí yóò fa ìpè mi sókè kíákíá mo nílùú ẹnìkan ẹnìyàn ni mọ́mì kí ni bọ́jẹ̀tì yín fún iṣẹ́ ìránṣẹ́ lóṣù lọ́dún yìí ní mo fẹ́ máa lọ kiri ni mo fẹ́ máa ẹ wo ohun tọ́lọ́run ṣe ní ní nàìjíríà there is a joy in heaven hallelujah there is a joy ẹ wo àwọn kan tó ń ronú pìwàdà agbọ́n tí bàbá sọ lánàá ẹnìkan sọ fún bàbá pé bàbá ẹ̀wọ̀n èèyàn ń ṣerú sọjí báyìí rèsì kó má rèsì owó bàbá lọ́lọ́run òrùn ní kò ń rèsì owó ohun tó wà nù ayé akínyẹlé mọ́mì ohun tó bá gbọ́ náà máa ṣe ohun tí ọ̀run bá instruct wọn he doesn't follow multitude because he does not want to lost in the crowd some people may do it he may do it it, it, it depends only ṣùgbọ́n for now olúwa lòun fẹ́ harvest so and, and eh, look at what God I was talking to a few hours before I joined I said glory and we were thanking God we were thanking God that God we thank you for the source that you are saving in this revival what a joy there is a joy in heaven ìdí nìyẹn ẹni tí wọn náà bá mú wọnú jésù ẹni tó bá mú wọnú àdúrà tí ogun ayé ẹ bá ṣẹ́ there is a joy in heaven and when God is happy with you let everybody hate you you are in charge you are in control kò ní ṣe àwọn tó dìtẹ̀ mọ́ ẹ ìwọ ṣáà get your right pẹ̀lú ọlọ́run be in tune with God don't allow anything to affect your relationship with God Your relationship with God matters. Your relationship with God supersede anything. Ah, ẹ pé Jésù. Ah, Olúwa gbé ẹnìkan dìde fún mi. Nínú oṣù má jẹ̀mú yìí. Nínú oṣù kẹwàá yìí. Olúwa gbé ẹnìkan dìde fún mi. Olúwa gbé ẹnìkan dìde fún mi. Ẹnìkan tó máa fà mí sókè. Ẹnìkan tó máa gbé mi dìde. Ẹnìkan tó máa sọ mí dìde lá. Èlàíjà ló gbé Èlàíṣà jáde elijah ló fi elisha hàn mọ́mì elijah la lò fún elisha ọlọ́run máa lu ẹnìkan fún wọn náà ẹni yẹn ni kó rìnà pàdé nínú oṣù kẹwàá ẹ pé jésù àwọn tí ò jẹ́ ká láàánú mi ó ti rí mi nínú oṣù kẹwàá yìí olúwa máa wò tù olúwa máa fàtú olúwa máa fàtú ẹ pé jésù ẹ sọ ní àdúrà ohun tí ò jẹ́ ká láàánú mi ó ti rí mi ó yá ó yá ó jésù olúwa wa wàá tún sọ fún ọlọ́run ẹni ní kí n má rí aláàánú tó ní kú ni kí n rí mo fẹ́ kó gbà ó ẹni ní kí n má rí olóore tó ní pósí ni kí n rí lóṣù yìí wà ní olúwa gbé sínú ẹ̀ olúwa gbé sínú ẹ̀ olúwa gbé sínú ẹ̀ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ gbàdúrà yẹn dáadáa mọ́ mi ẹ fi gbà àwa lọ sínú wedding certificate wa then with the little teaching for today lift up your voice and pray jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run olúwa nínú oṣù jẹ́ ń rí ìyè má jẹ́ ń rí ikú tilétilé tọmọtọmọ tọkọtọkọ olúwa jẹ́ kí n rí ìyè olúwa má jẹ́ ń rí ikú nínú ẹ̀ ikú covid má jò pa mí mo ti rú mo ti kọ́ba ilé mi pẹ̀lú gbogbo extended family mi a ah, olúwa ìyè ni kí n rí nínú oṣù kẹwàá má jẹ́ rí kú oṣù kẹwàá gbọ́rùn. mi ò gbọ́dọ̀ rí kú nínú oṣù yìí mi ò gbọ́dọ̀ rí ku covid rẹ àwọn ọmọ mi ò gbọ́dọ̀ rí ku covid rẹ bí ọkọ mi ṣe ń lọ tó ń bọ ọlọ́run ìpè má jẹ̀mú tó ń sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ rí ku covid rẹ rákàpọ̀ ṣádáyàbá ẹ̀jẹ̀ jésù follow him to everywhere ẹ̀jẹ̀ jésù follow me to everywhere ẹ̀jẹ̀ jésù follow my children to everywhere in jesus name we pray. ah ṣáwọn bàbá wà nù àdúrà lọ́sàn-án a rán mi sáwọn bàbá o a rán mi sí àwọn bàbá lọ́sàn-án a rán mi sí àwọn ọkùnrin ìdílé a dẹ̀ rán mi sí àwọn ọmọ yín ọkùnrin ẹ tún pe Jésù ah Ọlọ́run tó o máa ń dùbà má jẹ̀mú torí má jẹ̀mú oṣù kẹwàá yìí Olúwa dùbà rẹ̀ lórí ayé mi gbogbo ìgbà tí Sátánì bá dé bí ìkún omi kú òjijì Olúwa jẹ́ kí má jẹ̀mú yìí máa sọ̀rọ̀ fún mi ìbàjẹ́ lójú ọ̀run ló dé ní ìbàjẹ́ lójú àlá ní ilé ìyá ló fẹ́ gbà wá ilé ọkọ ló fẹ́ gbàyọ sí mi ilé àná ló fẹ́ gbàyọ sí mi ilé bàbá ibi iṣẹ́ nínú ìjọ mímọ́ wà á ní olúwa máa fi májẹ̀mú gbèmí níjà ó yá sọ́rí àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá gbàdúrà ẹ̀ dáadáa jésù olúwa wa ẹ gbàdúrà yìí mọ́ mi olúwa nílùú minnesota lọ́la olúwa mímí sótà títì ohun tí mo àdúrà kan tí mo ń gbà látàárọ̀ ni olúwa mi Minnesota olúwa méjìdì màmá kan fún mi ní prayer point kódà mo pé prayer point lòun fún mi nílùú Minnesota ah ibikíbi tí mo bá wà ó sáwù Jésù wà níbẹ̀ lórí òkè tàbí pẹ̀tẹ́lẹ̀ kò sáwù Jésù wà níbẹ̀ hallelujah o. Oh hallelujah ayọ̀ ló jẹ́ pé mo ti mo bá ń lọ kò séwu jésù wà níbẹ̀ ta ni màmá yìí mọ́mí adétayọ̀ màmá yẹn náà ti ṣe májẹ̀mú oṣù kẹwàá mọ́mí mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín gbogbo ibi tẹ́ ẹ lẹ́wẹ́rẹ́ tẹ́ ẹ ta gbòǹgbò dé. ikú covid oṣù kẹwàá kò ní sọ̀rọ̀ ní. olúwa ní gbogbo abiyamọ ẹ wà nínú àwẹ̀ ní ọjọ monday tuesday wednesday tá a bá ń parí àdúrà fẹ́fẹ́ làwọn máa break olúwa ní ká wà nínú àdúrà yẹn nínú àwẹ̀ mọ̀mí adétayọ̀ lórúkọ jésù oṣù yóò ní mì. ògbó ibi tá ẹ léwédé tá ẹ ta gbòǹgbòdé oṣù kẹwàá má jẹ́ àmúyẹ kó sọ̀rọ̀ fún mi. ẹ pé jésù mọ́ mi olúwa mi mínísọ́tà lọ́la títí ẹ̀yin tẹ́ ẹ bá tí ì rúbọ má jẹ̀mú oṣù kẹwàá ẹ lọ rú ìdìdí méjì ló so mọ́ olúwa lóun fẹ́ fún yín ní àánú olúwa lóun fẹ́ fún yín ní àánú olúwa dẹ̀ ní nínú oṣù yìí wọ́n ní káwọn kan ra pósí lórí ikú covid olúwa ní kò ní jẹ́ nítorí yín ohun àwọn tó bá wà ní crossover lánàá bàbá ò ṣe gidigidi. Mm -mm àsọtẹ́lẹ̀ lọ́lọ́run fèrè mo dẹ̀ sọ fún yín èmi tẹ́ ń wò yìí mo ti jìyà àsọtẹ́lẹ̀ sọ mi mi ń tanra mi àmín lórúkọ jésù mọ̀nẹ́rà ẹ sọ fún ọlọ́run olúwa nínú abiyamọ òtítọ́ lọ́la ẹ̀mí mi ní sọ́tà títì ẹ̀mí mi ní sọ́tà títì olúwa mi mi ní sọ́tà títì pẹ̀lú ọwọ́ agbára rẹ títí kan rí àwọn aláboyún àwọn tó ń wojú ọlọ́run fọ́mọ àti gbogbo àwọn ọmọ wa gbọ́tọ́ ẹ pé jésù ẹ sọ ní àdúrà olúwa mímí ní sọ́tà títì olúwa mí títì olúwa mí títì pẹ̀lú iṣẹ́ agbára pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú iṣẹ́ agbára pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú iṣẹ́ agbára jésù olúwa wa wo gbogbo àwọn tó bá mọ̀ nílùú minnesota mọ́mí ẹ̀ràn wọ́n lọ́wọ́ kan wà nínú abiyamọ òtítọ́ lọ́la a máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àbọ̀ gẹ́gẹ́ no Africa time o aago mẹ́wàá gẹ́gẹ́ la máa bẹ̀rẹ̀ ní Minnesota ẹ kọ àdírẹ́sì yẹn sílẹ̀ flyer yẹn náà wà lórí page mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣíà àwọn twenty one ló ṣíà ẹ̀ lórúkọ Jésù ire ní ọ̀nà twenty one ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ṣíà yẹn lọ lórí eékún yín ó mọ̀ pé ó ṣíà flyer yẹn ocean flyer Minnesota ẹ lọ lórí eékún yín lólúwa wí ẹ̀yin twenty one yìí ó dáná láti ọ̀run ire lọ́nà twenty one kí ọdún yìí tó parí bẹ́ẹ̀ ni olúwa wí ire ní ọ̀nà twenty one kí two thousand and twenty one tó kó gbá wọlé lórúkọ Jésù àgbélé yìí mo ní yìí. olúwa wa jésù kristi olúwa wa mo rò pé mo lórúkọ màmá kan nísìn mọ́mí ẹ pè orúkọ jésù ọlọ́run má jẹ̀mú ọlọ́run má jẹ̀mú gbogbo ilé tó sopọ̀ mọ́ ìpè mo rò pé mo lórúkọ ẹnìkan ni o gbogbo ilé tó sopọ̀ mọ́ ìpè yìí olúwa má jò tú nínú oṣù ẹjọ ẹgbà ok gbogbo ilé tó sopọ̀ mọ́ ìpè yìí ẹ̀yin abiyamọ Minnesota ẹ má gbàgbé àga yẹn o àga tá a ti ń gbàdúrà sí ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa jọ ìwà tẹ́ ẹ bá ń bọ̀ lọ́la ẹ àga kọ̀ọ̀kan dání fún ọmọ yín tó bá jẹ́ ọmọ ogun ló bí àga ogun ló máa rà fún wọn màmá mọ́mì àga ogún ọmọ kankan ọmọ kankan you buy it yourself nobody is buying it for you you buy it yourself àfàwọn tó bá fẹ́ connect mọ́ ní outside state mọ́mí ẹ pé orúkọ Jésù olúwa gbogbo ìdílé tó sopọ̀ mọ́ ìpè yìí olúwa má jò tú nínú oṣù kẹwàá gbogbo ìpè ìdílé every home every marriage is connected to this ministry must not break in this month open your mouth and pray open your mouth and pray they must not break they must not break gbogbo ìdílé tó so mọ̀mọ́ ìpè olúwa má jò tú nínú oṣù jésù olúwa wa ẹ jọ ẹ àdírẹ́sì Minnesota yìí sílẹ̀ ẹ àdírẹ́sì Minnesota yìí sílẹ̀ double tree by Hilton hallelujah hello hello hello. wrong number hallelujah o amen address minnesota is double tree by hilton double tree by hilton two two zero one bonds avenue st paul minnesota five five one one nine flyer yẹn wà lórí péèjì wọlé nìkan the information is there lórúkọ jésù ó dẹ̀ máa ń tẹ́ra fún wa mo ní lórúkọ jésù ọkàn wa dẹ̀ máa balẹ̀ a ò rí bá ti ṣe a ò rí ọ̀nà gbígbà kí n tó lọ nítorí àkókò mọ́mì ǹjẹ́ ó tiẹ̀ ṣeé ṣe ìbéèrè ni o láti ní ìdílé tó gún régé is it possible to have a crisis free marriage is it possible to have